أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على من بعثه الله رحمة للعالمين صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين آه، أدوك فلو الله tí ó fi àádùn rẹ̀ tó fi kó àjọ nírọ̀lẹ́ ìtẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ tí a ń ṣe nínú tíra Umdatul Ahkam kí ọlọ́wọ́ bá kí ó ṣe àtìlẹ́yìn fún wa a wà ní orí báàbì tó ń sọ̀rọ̀ lórí mawaqitu salat àsìkò ìrun a sọ ní ọ̀sẹ̀ tó kọjá kí ni pàtàkì ká mọ àsìkò òru a ó dìde lórí àdísì 47 عن جابر بن عبد الله رضي الله عنه قال كان الرسول صلى الله عليه وسلم يصلي الظهر بالهاجرة والعصر والشمس نقية والمغرب إذا وجبت والعشاء أحيانا وأحيانا إذا رآهم اجتمعوا عجل وإذا رعاهم أبتؤوا أخر والصبح كان النبي صلى الله عليه وسلم يصليها بغلس حديثه tí afa onítìrà ẹ̀ mú wá àti àdísì tí ó tẹ̀lé ó ní àwọn àdísì tí wọ́n sọ̀rọ̀ lórí àsìkò oorun márààrún salawatul khams al-mafruḍa àwọn ìrun márààrún èyí tí a ṣe ní ọ̀ranyàn ó ní an ibn Abdullah agba ọ̀rọ̀ yìí láti ọ̀dọ̀ Jabir ibn Abdullah orúkọ rẹ̀ ni abu abdullah abu abdulrahman jabir ibn abdullah ibn amru ibn haram as-sulami ará madina ni ó wà nínú qabila khazraji afa àgbàni nínú àwọn sàábí anabi muhammad sallallahu alayhi wa sallam olùmọ̀ni lẹ́ntọ́ha alqur'an àti sunna anabi sallallahu alayhi wa sallam ó wà nínú àwọn tí wọ́n wà pẹ̀lú ànábì ní àsìkò bay'at ridwan ní ìpìlẹ̀ islam kó tó di pé ànábì sallallahu alaihi wasallam ó ṣe hijira lọ sí madina ṣùgbọ́n nígbà náà ó wà lọ́mọ kékeré ó wà pẹ̀lú bàbẹ́ gẹ́gẹ́ bí àwọn èèyàn jọ́ gbogbo ògbà wọ́n máa mú àwọn ọmọ wọn dání lọ síbi nǹkan àǹfààní torí láti kọ́ wọn láti kékeré òun náà wà pẹ̀lú bàbẹ́ níbi bẹ́ẹ̀ àtẹ̀rìndòwàn òun ni ọmọ tó kéré jù nínú àwọn tó wà ń bẹ́ẹ̀ náà ó wà nínú àwọn tí wọ́n kú gbẹ̀yìn nínú àwọn sàábí ànábì sallallahu alaihi wasallam tí wọ́n ṣe tí wọ́n pé àwọn náà wà nínú àwọn tí wọ́n ṣe bay'atul aqaba pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam ah, ó gba àdísì wá láti ọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam ní àdísì tó pọ̀ bákan náà ó kéwú lọ́dọ̀ sayidina umar àti sayidina ali àti sayidina abi àti abi ubaida àti mu'adh ibn àti zubair àtàwọn míì nínú àwọn àgbà sahabi anabi sallallahu alayhi wa sallam àwọn àgbà àwọn afa kankankanka nínú àwọn tabi'i àwọn náà kí ó lọ́dọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí àwọn hasan al-basri àti ata ibnu abi rabah àti ibnu musayyib mujahid al-sha'bi al-tawus amru ibn dinar àwọn afa ńláńlá àwọn náà kí lọ́dọ̀ rẹ̀ Jabir ibn Abdullah ó jẹ́ ọ̀kan nínú àwọn mufti tó wà ní Madina lásìkò rẹ̀ ó ṣẹ̀mí lẹ́yìn ikú Abdullah ibn Umar ní àwọn ọdún kékeré ó wà nínú àwọn sàábí tí wọ́n ròyìn àwọn àwọn sàábí tí wọ́n tẹ̀lé àwọn òbí wọn pẹ̀lú ìrẹ̀lẹ̀ àti ìjọsìn fọ́lọ́run láti ara àwọn òbí wọn bàbẹ́ ó kú ní gaswatul uhud òun náà ó ti tó ẹni tó lè jáde lásìkò náà torí ó ti rọ akọjá ọdún ọdún mẹ́rìndínlógún gbà yẹn ṣùgbọ́n gbogbo àwọn ọmọ bàbá rẹ̀ lẹ́yìn òun tó gbogbo wọn ọmọbìnrin ni wọ́n àwọn mẹ́sàn òun sì wà ní only sixteen years by then so wà bẹ́ẹ̀ láti fi àwọn ọmọ yẹn sọ torí kọ́ mọ̀ pé wọ́n fi gbogbo lé lẹ̀ ṣùgbọ́n bàbá rẹ̀ ti rí kó tó di pé wọ́n jáde lọ sí Uhud wípé òun máa ṣe ṣàhádà kó tó lọ ó ṣe wọ̀síyà fún Jabir ibn Abdullah wípé gbèsè ó pọ̀ lọ́rùn òun tí òun bá ilé lọ sí Uhud tí òun kò padà wálé gẹ́gẹ́ bó òun ṣe ń rí kó gbìyànjú láti san àwọn gbèsè tí ń bẹ lórí òun àwọn àbúrò ẹ̀ mẹ́sẹ̀ẹ̀sán àwọn ọmọbìnrin tó fi kó tọ́jú wọn Jabir ibn Abdullah bàbá ẹ̀ lọ sí Uhud ó padà wálé ó kú sí ojú ogun tí a bá wòye a ó rí pé kìí ṣe ẹrù kéke lórí ọmọ sixteen years ká fi àwọn ọmọbìnrin mẹ́sàn-án ká fi ilẹ̀ fún pẹ̀lú àwọn gbèsè tó pọ̀ ṣùgbọ́n bó ti wùlẹ̀ orí gbogbo òṣòro ó wà pẹ̀lú ìdẹ̀kùn tí ó bá ti jẹ́ pé apáyà ọlọ́run ọba anabi sallallahu alaihi wasallam ó gbìyànjú lọ́nà oríṣiríṣi láti rí i pé ìdẹ̀kùn láti san gbèsè bàbá Jabir ó wá fún lọ́nà oríṣiríṣi àti sọ ìròyìn Jabir ibn Abdullahi nínú ìdánilẹ́kọ̀ọ́ èrí nínú àwọn ọ̀nà míì tánàbí sàásàlám gbà ó ní pé lásìkò tí avestin tí wọ́n kó nǹkan oko tó dé ànábì sàásàlám sàlàyé fún pé tí ọba fẹ́ tó bá kó àwọn nǹkan oko rẹ̀ jọ tán pè mí kó tó di pé o fọwọ́ kàn nígbà tí ó kó àwọn nǹkan oko rẹ̀ jọ nínú oko ó lọ sọ fún anabi sallallahu alaihi wasallam anabi ni kó pe gbogbo àwọn tí wọ́n jẹ bàbá ẹ̀ lówó wọ́n pè wọ́n jọ. wọ́n pè wọ́n jọ anabi sallallahu alaihi wasallam ó fọwọ́ lé àwọn tí wọ́n kó jọ nínú nǹkan oko ó ní kí wọ́n máa bu gbogbo tí ẹni tó bá jẹ bàbá ẹ̀ lówó wọ́n máa fi àwọn nǹkan oko yẹn wọ́n máa fi san fún wọn wọ́n san gbogbo pètè náà pátá ohun tí wọ́n kó jọ ò dínkù. nínú àwọn ọ̀nà míì tí Ànábì sallallahu alaihi wasallam tún gbà láti ran Jábìr lọ́wọ́ ó ní pé lọ́jọ́ kan wà ní ìrìn àjò wọ́n padà bọ̀ wálé láti ìrìn àjò lọ sí Madina ràkúnmí tí Jábìrì wà lórí ẹ̀ ó ti lẹ torí pé kò sóúnjẹ kò sí tí ó máa fi tọ́jú ràkúnmí náà kò sì fẹ́ fi ràkúnmí ẹ̀ sílẹ̀ torí pé ọ̀wọ́ nǹkan tí ó ní náà nù tí bàbá ẹ̀ fi lẹ̀ fún so àwọn àǹfààní oríṣiríṣi òun sì ni ràkúnmí ń ṣe fún wọn kápẹ́ èèyàn bá ní pick up lónìí ṣé yóò fẹ́ sọ́lẹ̀ ẹ̀hẹ́ yọ́ ma kó gi yọ́ ma kó block yọ́ ma kó so kò fẹ́ fi ràkúnmí yẹn so gbogbo àwọn sàábẹ́ ànábi sàwọ̀ sẹ́lẹ̀ wọn ti lọ́wọ́jú wọn ti fi ilẹ̀ yi. Gege bi al'ada lọ́pọ̀ ọgbà ànábi sàwọ̀ ma ń bọ̀ awọn lẹ́yìn àwọn ni ó bá Jábìr Rakumi yẹn ti lẹ kò tí ẹ lè rìn mọ́ àrẹ́bísà sálàm ló bá fi ọwọ́ rẹ̀ alálùbáríkà lọ́wọ́ fà bí gbá ràkúnmí yẹn lẹ́yìn bí ràkúnmí yẹn ti tajírun bí gbàtọ́ ẹgbẹ́ wọn gbó lábẹ́rẹ́ nígbà tó bẹ́sẹ̀ sí rìn gbogbo àwọn ràkúnmí tó ti lọ́wájú gbogbo wọn lọ́ba náà tó tún kọjá wọn sọ ànábì wa lo ọgbọ́n kó tó di pé wọ́n dé Madina ó ní Jabir ǹjẹ́ ò ní ta ràkúnmí fún mi báyìí ràkúnmí ọyẹ ta fún mi ó ní ààrẹ ya Rasulullah wọn ò fẹ́ ta nẹ́bí ní ta fún mi kò fẹ́ kọ ọ̀rọ̀ sí ànẹ́bí sallallahu alaihi wasallam lẹ́nu ó gbà ipò wọn ta ràkúnmí fún ànẹ́bí sallallahu wọ́n jọ sòwò ìtọ̀ tí a bá dé Madina tọ́ ọ̀sẹ̀ mú kalẹ̀ tán múra kùnmí akọ agbowó rẹ̀ nígbàtí ó mú ràkúnmí dé ọ̀dọ̀ ànábì sallallahu alayhi wa sallam ànábì ní kó mú owó wá fún wọ́n mú owó tí wọ́n jọ ṣe àdéhùn lórí ẹ̀ wọ́n mú wá fún Jábìr nígbà tó pẹ̀yìn dayọ́ máa lọ ànábì ní wa so mú okùn ràkúnmí rẹ̀ máa mú lọ pẹ̀lú owó náà so a ó rí pé ọ̀nà yìí ìrànlọ́wọ́ nígbà torí irú tí ànábì sàásálàm tó mọ̀ pẹ̀lú ẹ̀ eléyìí fi hàn pé tí a bá mọ̀ pé yẹn ní problem tá a sì ní agbára àti ìrànlọ́wọ́ ká má jẹ́ kọ́ ẹ́ pò ní ọ̀wà bẹ̀bẹ̀ ipe ẹ dákun ẹ ràn mí lọ́wọ́ ìfilẹ̀ láti wá tọrọ dìyà ànífún tó pé àwa jẹ́ ọmọ ìyẹ́ ká fi ilé onígbà tí bá ń tọrọ lọ́wọ́ wa ipe ẹ̀bùn kó tó di pa àràn lọ kìí ṣe tó da pẹ́ẹ́pẹ́ àwọn sàábì ànẹ́bìsà ọ̀sẹ́làm àti ànẹ́bìsà ọ̀sẹ́làm wọn kìí ṣe báyìí Jabir ànẹ́bìsà ọ̀sẹ́làm ní ọjọ́ kan orí àmì pé ó ṣe lára rẹ̀ torí àwọn tòràrí almisk tó máa fi sára lásìkò náà pé áá ah, ah, Jabir èése ogbeyawo ni ọlọ́run gbéyàwó kí lọ fẹ́ èyí ni pé adélébọ̀ àbí abilékọ adélébọ̀ o eese wọn ọmọdé tó lọ fẹ́ adélébọ̀ kí ló dé èése tó fẹ́ ọmọge kẹjọ ma sere pelu ara yín ó ní Rasulullah òun ò lè fọ́ ọmọge kí nìdí Jabir ò fi rọ́wọ́ ń tẹ́yẹ̀ mọ̀ pẹ̀lú Jabir báyìí ní ìsìn kí ni tẹ́yẹ̀ rò tí ò fi lè fẹ́ ọmọge ohun ẹni tí ọmọ tọ́jú àwọn ọmọ tí bàbá rẹ̀ filẹ̀ ṣùgbọ́n tó bá lọ fẹ́ ọmọge nǹkan kan náà ni pẹ̀lú àwọn àbúrò rẹ̀ yóò wá di pé yóò mọ tọ́jú èèyàn mẹ́wàá <laughs> instead èèyàn mẹ́sàn-án so kókó wá ẹjọ́ máa ràn lọ́wọ́ máa bó ń tọ́jú àwọn àbúrò àlàyé tó ṣe fún anabi sallallahu alayhi wa sallam anabi bá rẹ́rìn ó fi àlùbáríkà sí ìyàwó tó ṣe Jabir ó wà nínú àwọn sàábì anabi sallallahu alayhi wa sallam àwọn four hundred tí wọ́n wà ní orílẹ̀ àgbáyé jọ́nà yawmul Hudaybiyah tí anabi sallallahu alayhi wa sallam pé antumul yawma khayru ahlil ard. ẹ̀yin lónìí ẹ̀yin ni ẹn tó lóore lórí lórílẹ̀ ayé Jabir ibn Abdullah ó wà opportunity láti wà nù àwọn sàbítà anabi sàlọ sàlẹm tó sọ bẹ́ẹ̀ fún ó kú ní ó wà lọ́mọ ọdún years ló kú bó tilẹ̀ ojú rẹ̀ orí nàmá gẹ́gẹ́ bí àgbàlagbà. olùgbà ẹgbàwọ́rọ̀ pé kana yusalli dhuhra bil hajra ó ní anabisa sallam ó máa ń kírun adhuhr irun àìlà bil hajra ní àsìkò tí oòrùn tó bá ti yẹ̀ ní ààrin hajra ó shiddatul harb ba'da zawal nígbàtí oòrùn bá wà ní sẹ́ńtà orí èèyàn tó bá rọ ayẹ̀ díẹ̀ àsìkò yẹn oòrùn máa ń gbóná kókókó ohun tí wọ́n pè ní hajjọ́rọ̀ ìdajì ọ̀sán àwọn afáàní ìdí tí wọ́n fi pè ní hajjọ́rọ̀ ni pé ó wà nù ìṣesí wọn lásìkò náà ó wà nínú ìṣesí wọn lásìkò náà wípé síwájú àìlà wọn máa ń sùn ìgbà táwọn ṣe kàìlú láti wọn nù àwa ń bí lẹ́yìn àìlà àbí lóde òní àwọn èèyàn wọn understand kàìlúlà lẹ́yìn irun adhuhur ṣùgbọ́n wọn máa ń ṣe kàìlúlà wọn síwájú adhuhur ni. so gbogbo olú ọ̀wà dá àwọn èèyàn ti lọ sùn so yọ wá dàbí pé àwọn èèyàn ṣe hijira kó lù òun ni wọ́n fi ń pè ní hajirọ̀ anabi sàl sàlám àsìkò yẹn ni ó máa ń kí irun adúhùr irun adúhùr nígbà míì kúmá wọ́n tún máa ń pè ní. صلاتي العشي صلاتي العشي يعني بي الظهر أتي العصر ومن بني صلاة العشي أني إنوصا أنا بني أنو حديث أبو هريرة أني صلى بنا رسول الله صلى الله عليه وسلم إحدى صلاتي العشي أنا بكير أيو كانوا عوان رميتي تاما كيلوسا أني الظهر أتي العصر قلنا بني العشي ننوى القرآن واذكر ربك كثيرا وسبح بالعشي والإبقاء so bilasi ẹni pé ẹ ṣe àfọ̀mọ́ Ọlọ́run ọba ní àsìkò ọ̀sán ó ní irun adúhùr àti àlásùn ó ní wàlásì wàṣẹ́mùsù nàkìyà anámi máa ń kírun àlásàrì nígbà tí oòrùn tó bá sì tún tó bá tó tó tó tó sì wà bright tí èèyàn ò lè síjú òkè kó wò ìgbà yẹn làdábì máa ń kírun àlásì èyí ni pé pupapupa kò tí ì wọ oòrùn lásìkò náà àsìkò táà nàbì sàlám tó máa ń kírun àlásìrì ṣùgbọ́n àsìkò àwọn ọrùn márààrún a wà ṣe ẹ̀kúnlẹ́lẹ́ àyẹ nínú àdìsí tí ó tẹ̀lé àdìsí torí ó dàbí pé nǹkan kan náà ni àwọn àdìsí náà ó ní wal magrib idha wajabat anabi sallam ó máa kírun magrib nígbà tí oòrùn bá wọ̀ idha wajabat dhamiri wajabat ó padà sí orí ashams oòrùn ọlọ́run náà ó pe oòrùn wùjú ó ní bìmáàna as-suqut tí nǹkan bá tọ́ bá dorí kọlẹ̀ fa idha wajabat junubuha fakulu minha wa at'imu al-qani'a wal-mu'taz nígbà tí ẹ bá ẹ bá gún ràkúnmí tó bá kalẹ̀ ìgbà náà ẹ jẹ nú ẹ ẹ tún fáwọn aláìní àtàwọn oníbùkátà káwọn náà jẹ so junub ó ní kí nǹkan kó yẹ kó sọ̀kalẹ̀ so nígbà tí òun tó bá wọ̀ ó ní Ànábì sallam ló máa ń kírun Maghrib naam sunna níbi ìrun Maghrib ó ní ká tètè kí i súnà níbi ìrun magrib ó ní ká tètè kí tí òun bá ti wọ̀ a kì í gbara wa lásìkò lórí ìrun magrib ẹni pé lẹ́yìn bàtà bá pè ìrun tán ká pẹ́ gẹ́gẹ́ bí a ṣe ń ṣe ní àsìkò àdúrà àti àsùbà a kì í bẹ́ẹ̀ ní àsìkò magrib súnà ó ní ká tètè kí ìrun magrib ó wá nínú tíra imam ahmed àti abu dawud agba ìgbà ọ̀rọ̀ náà wá láti murthad ibn abdullah ó ní lamma qadima alayna ayyub ghaziya nígbà tí ayyub tí ó wá sí misra tó ń jagun ẹ̀sìn lásìkò náà Uqba ibn Amir ó ní khalifa ní misra ó ní wali ní misra. فأخر المغرب أو الليل المغرب اللولارا ó ní Ayub tó wá láti Madina tó jẹ́ ọ̀kan nínú àwọn sàábí Ànábì sallallahu alayhi wa sallam ló wá sọ fún pé mahadi salati ya Uqba irun wo ni irun Maghrib lè lọ lára tó báyìí faqala shughilna ló wá ní à ah, ìdíwọ́ lọ́fà ìdíwọ́ ló wá sọ pé amma sami'ta rasulullahi sallallahu alayhi wa sallam yaqul tí ọ̀gbọ́ wípé ànábì sallam sọ báyìí pé la tazalu ummati bi khairin àwọn àlùmọ̀ mi wọ́n máa wà ní gbogbo pa pẹ̀lú oore ọlọ́run ọba ìlà antashtabika nujum títí àwọn ìràwọ̀ wọ́n fi yọ tí wọ́n bá ti máa lọ ìrun magrib lára tí ìràwọ̀ ó fi yọ wọ́n máa wà pẹ̀lú oore ọlọ́run ọba so eléyìí fi hàn pé ohun tí a fẹ́ jù ní àsìkò magrib ó ní tètè kírun magrib bákan náà ẹgbà ọ̀rọ̀ míì náà tún wá láti ọ̀dọ̀ Rafi' ibn Khadij oni kunna nusalli al-maghriba ma'a an-nabi sallallahu alayhi wa sallam ajẹ́ ẹni tó máa ń kírun maghrib pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam lásìkò rẹ̀ fayansarifu ahduna wa innahu la yusbiru mawaqi'a nabli a sì kírun maghrib tán tí abẹ́rẹ́ bá bọ́ lọ́wọ́ èèyàn yóò sì rí ẹni pé òkun tí kùn lẹ́yìn ìgbà wọn kírun maghrib tán torí pé wọ́n máa ń tètè ń kí so ó ní àákìrún magrib tán tí abẹ́rẹ́ báyìí lè bọ́ lọ́wọ́ èèyàn yóò sì rí abẹ́rẹ́ rẹ̀ lẹ̀ torí pé eh, òye sì tún wà tọ́ afáàní wal isha ahyanan wa ahyanan ṣùgbọ́n ìrun isha ànábì kìí ṣe àsìkò kan ní máa kí nígbà míì idha ra'ahum ijtama'u tó bá rí pé wọ́n pọ̀ mọ́sálásí ajjala yóò tètè kírun magrib àìṣà ah, وإذا رآه الطأ أخر tó bá rí pé wọn ò tètè pé ní mọ́síláṣí yọ lọ ìrun ìṣá ìlara èyí ni pé anabisa sallam ọmọ owó yẹn sí àwọn èrò nínú mọ́síláṣí ló máa fi fi hàn pé ó yẹ ká máa wo ìṣesí àwọn èèyàn láti máa kírun ìṣá kì í ṣe gbogbo ìgbà. Bukata ti wa kọ́ láwò bùkátà àwọn èèyàn and then a ní ìkẹ́dùn pé káwọn èèyàn ó lè bá ìrun magrib torí pé ìrun ìṣà torí pé ọ̀gbọ̀ ọ̀gbà àwọn èèyàn máa ń padà lọ sílé wọn tí wọ́n bá sì padà lé ẹlòmíì òjòkó jẹun kó tó di pé ó wà kírun ìṣà ẹlòmíì lè ní bùkátà míì náà so yọ wà jẹ́ pé kò ní tètè ráyè àti so a rọra dúró de àwọn èèyàn díẹ̀ nígbà tá a bá ti di pé àwọn èèyàn ti péjú a kírun kò burú tó bá ti pé àsìkò kan wà pàtó tá à ń pèrún ká pèrún lásìkò náà so àwọn tí wọ́n bá ní nǹkan kan tí wọ́n ń ṣe wọ́n á tètè máa múra àti máa bọ̀ wá sí mọ́sálásí káwọn náà lè bá so ìrun ìṣá ó jẹ́ ìrun tí ó ní àsìkò tó pọ̀ ju àwọn àrùn yòókù lọ and then nínú súnà àdébí sàlám ká lọ ìrun ìṣá lára díẹ̀ ó ní olóore jù torí pé anabi sàlám ní tí kì í bá ṣe kí n bá lè má kó ìnira bá àwọn àlùmọ̀ mi ìbá ní ìdákejì òru ni wọ́n máa kírun ìṣá ìdá méjì nù ìdá mẹ́ta òru òní kọ́ máa kí ìrun ìṣá. náà torí pé ọ̀pọ̀ ọgbà ìrun ìṣá ó máa ń wá lẹ́yìn ìgbà táwọn èèyàn ti lọ sí ibi ìwà ìjẹ àti múmu wọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì ni nígbà tí wọ́n bá ń bọ̀ láti ibi ìwájẹ múmu ìgbà yẹn ni wọ́n kírun Maghrib ìgbà náà ni wọ́n wá ṣẹ̀ṣẹ̀ wá lọlé ẹlòmíì ó lè fẹ́ wẹ̀ ẹlòmíì ó lè fẹ́ jẹun pẹ̀lú àwọn bùkátà oríṣiríṣi tó lè bá wọn ìdínú tí Ànábì sàlám tó fi máa ń wòye sí àwọn tí wọ́n bá wà ní mọ́ṣáláṣí ìdínú tí Ànábì sàlám tó fi sọ fún Mu'ad ibn Jabal lẹ́yìn ìgbà tí ó bá kírun pẹ̀lú anabi sallam ní mọ́sálásí madina òun sì ní imam ládùúgbò títí ẹ̀ yóò wá dúró kí ìṣáì pẹ̀lú anabi sallam ní masjidin nabawi yóò wá lọ sí àdúgbò rẹ̀ láti ṣe imam fáwọn ará àdúgbò kuma irun ìṣáì méjì ni ó kì ṣùgbọ́n tó bá wá dé ọ̀hún yóò wá mú súra tó gùn yóò wá máa kà láàrin ìyẹn bá fẹjọ́ sun anabi sallam ìpè ya Rasulullah limamu wa ọ̀n fara ni wa o kò ní tètè dé mọ́síláṣí torí pé yóò kírun pẹ̀lú rẹ̀ ń bí tọ́ba tó wá dọ́dọ̀ wa yóò mú súrà tó gùn yóò máa ka nàdẹ́bí sàásánlá ìpè ìwọ Mu'adh sí ọ̀fẹ́ jẹ́ òun fìtínà báyìí kọ́ فلو صليت بسبح, بسبح اسم ربك والشمس وضحاها والليل إذا يغشى èyí sì tọ́ máa kírun fún wa pẹ̀lú àwọn súrà kéékèèké báyìí tó lọ mú súrà tó gùn tó fi kírun fún wa ó yẹ kó mọ̀ yí pé yusalli wara'aka al-kabir wad-da'if àwọn àgbàlagbà wọ́n ń kírun lẹ́yìn rẹ̀ àwọn tí wọ́n lágbára tí wọ́n ti lẹ àwọn náà ń kírun lọ́yìn rẹ̀ bákan náà àwọn tí wọ́n ní bùkátà àwọn zulhaja àwọn tí wọ́n ní bùkátà tí wọ́n fẹ́ kírun láti lọ gbọ́ bùkátà àwọn àwọn náà ń kírun lẹ́yìn rẹ̀ ó yẹ wo òye sí wọn eléyìí ó kọ́ wa pé ọ̀pọ̀ àwọn ìmáàmù wa lónìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ níbi ìrun farila ìrun ọ̀ranyàn iná tí máa ń ṣe mùrájà hibs eh, tiwọn <laughs> wọ́n á fi ara di àwọn tí wọ́n ń kèrò lẹ́yìn wọn so kìí ṣe tó bójú mu pàápàá jùlọ ọ̀pọ̀lọpọ̀ kìí ṣe ọ̀pọ̀lọpọ̀ ló mọ Qur'an and then ó wá láti inú àwọn súnà anẹ́bísà sálà pé àwọn míì lẹ́yìn anẹ́bísà sálà náà ti há súrà míì lẹ́yìn rẹ̀ torí pé wọ́n ń kírun lẹ́yìn ẹ̀ ànábì máa ń ka gbogbo ògbà wọ́n sì ti ha torí pé wọ́n ń gbọ́ gbogbo ògbà so ẹni pé tí a bá mú àwọn súrà kéékèèké láti máa ka gbogbo ògbà àwọn tó ń bẹ lẹ́yìn wa náà àwọn náà ha láì jẹ́ pé wọ́n lọ lé kéwú so gbogbo àwọn nǹkan bá lè yẹ kí a máa wòye sí ànábì ni was-subh kana an-nabiy sallallahu alayhi wa anabi sàásálàm ó máa ń kí ilé nínú òkùnkùn ni ẹni pé ilẹ̀ ò tí ì mọ́ dáadáa tánàbí wọn fi ń kírun àṣùbà léè tó fi hàn pé ó máa ń tètè ń kírun àṣùbà a sọ ọ̀rọ̀ gálẹ̀s ní ọ̀sẹ̀ tó kọjá nínú àdísì tí a kà sẹ́yìn ṣùgbọ́n àlàyé ó tún wá lórí ẹ̀ àdífi èyí tẹ̀lé lé o ní minhal sayyar ibn salama قال دخلت أنا وأبي على أبي برزة الأسلمي فقال له أبي كيف كان النبي صلى الله عليه وسلم يصلي المكتوبة فقال كان يصلي الهجيرة التي تدعونها الأولى حين تبحط الشمس ويصلي العصر ثم يرجع أحدنا إلى رحله في أقصى المدينة والشمس حية ونسيت ما قال في المغرب وكان يستحب أن يؤخر من العشاء التي تدعونها العتمة وكان يقرأ النوم قبلها والحديث بعدها وكان ينفتل لصلاة الغداة حين يعرف الرجل جليسه وكان يقرأ بالستين إلى مئة حديثه أقبالت عدو أبي من هال أني سيار أما سلامة أني ألوسي عدو أبي برزة الأسلمي تنجى صحابي èyí ni pé òun àti bàbẹ́ ni wọ́n jọ lọ sí ọ̀dọ̀ àfáà yìí nígbà tí wọ́n á dọ́dọ̀ ẹ̀ wọ́n ní ó ní bàbá òun wá ń bi àfáà léèrè pé kéfà nàbí sallallahu alaihi wasallam yusalli al-maktuba báwo là nàbí ṣe máa ń kírun ọ̀ranyàn èyí ni pé kò béèrè rákà báwo ni irun ntí ń béèrè ní àsìkò oorun ẹni tí wọ́n sì ń béèrè lọ́wọ́ rẹ̀ ti mọ kí ni tí wọ́n ń béèrè báwo la nàbí ṣe máa ń kírun ọ̀ràn àyàn àsìkò tá nàbí máa ń kírun eléyìí a ó rí i pé àwọn àwọn aṣíwájú tí wọ́n ti kọjá wọ́n jẹ́ ẹni tó máa ń béèrè ẹ̀sìn nínú àwọn tó yẹ pé kí ni tí ànábì sàn sálẹ̀m náà ń ṣe òní tí wọ́n máa béèrè kì í ṣe tí àfa àwọn ń ṣe so torí pé ànábì sàn sálẹ̀m ó ní ọlọ́run ọba rán láti kọ́ wa lẹ́sìn ó ní àkọ́ṣe kì í ṣe lòmíì pẹ́ẹ́pẹ́ so tí a bá sì ti rí bánàbí ṣe ń ṣe nǹkan tẹlòmíì àjùnú ni so ìdínú gbogbo àwọn máa ń béèrè báwo làdẹ́bí sàn sálẹ̀m ṣe ń ṣe nǹkan báyìí bákanáà wọ́n tún ní akíyanjú láti máa mú àwọn ọmọ wọn dání lọ síbi ibi ìdánilẹ́kọ̀ọ́ ẹ̀sìn kó lè jẹ́ pé àwọn ọmọ yẹn wọ́n dàgbà àwọn náà máa ṣe àpọ́nlé ìmọ̀ ìmọ̀ yóò jókòó nú ọkàn wọn nígbà tí wọ́n wà kékeré bákan kò dìgbà tí ọmọ bá wà kékeré ìgbà míì gan-an ọmọ ti fẹ́ tó bàbá lọ́rùn kò burú instead tí ó fi jókòó lè máa wo tv à ń lọ síbi ìdánilẹ́kọ̀ọ́ ọ̀yá wọ mọ́tò ká lọ àbí ọ̀yá wọ́n náà tẹ̀lé mi lẹ́yìn já lọ so àwọn àsìkò tọ́mọ ẹ̀ á lò ní mọ́síláṣí yóò ní àǹfààní ju tí ó lò nílé láti máa wo tv lọ so àwọn ọmọ mú àwọn ọmọ wọn dání lọ síbi ìdánilẹ́kọ̀ọ́ ẹ̀sìn yóò wá di pé àwọn ọmọ yẹn àwọn náà ní sílà wọ́n ní àjọṣepọ̀ pẹ̀lú àwọn onímọ̀ nígbà tí wọ́n wà ní kékeré àbí tí wà lọ́dọ̀ so n táwọn náà sì máa ṣe lọ náà nìyẹn bákan náà tí a bá wo irú ohun tó ń ṣẹlẹ̀ lónìí a ó rí pé àwọn kúdùà àwọn tí à ń kọ́ tá à ń kọ́ sí wọn lónìí yálà actor fíìmù ni yálà play football player ni àti oríṣiríṣi àwọn àwọn èèyàn àwọn èèyàn lásán ní community òun là ń kọ́sẹ̀ torí pé kí ni dá ń rí nìyẹn àwọn ọmọ wa àwọn tí wọ́n ń kọ́sẹ̀ nìyẹn torí pé tí wọ́n ń rí nù ṣùgbọ́n pé láti kékeré à ń mú wọn lọ síwájú àáfà wọn rí àáfà kò sí tí wọ́n pọ́nlé jù àáfà lọ ohun tí wọ́n sì máa fẹ́ máa kọ́sẹ̀ náà ní ìṣesí àáfà kìí ṣe iṣẹ́ sí ohun bọ́ọ̀lù kìí ṣe iṣẹ́ sí ohun fíìmù àbí àwọn oríṣiríṣi àwọn èèyàn tí wọn ò ní nǹkan kan ṣe pẹ̀lú ọ̀run làwọn ọmọ ọmọ kọ́ sí kódà àwọn ẹlòmíín sọra wọn ló kọ ohun tọ̀hún. so àwọn fáìdà tó wà níbi ká máa mú ọmọ lọ́sàn síbi ìdánilẹ́kọ̀ọ́ nìyẹn bákan náà ó béèrè pé báwo ni ànábì sàásálàm ṣe máa ń kírun ọ̀ranyàn ó ní abu barza al-aslami lọ́ba bẹ́ẹ̀ sí sàlàyé fún ó ní kánà yusalli al-hajir allati tad'una al-ula hina tadhhadu shams ó máa ń kírun al ó ní hajirọ̀ ta kà ní hadith tó ẹni pé lọ́sàn tó rùn mú kankan ó ní allati tad'una al-ula èyí tẹ́yìn máa ń pè nírun àkọ́kọ́ torí pé òun ni àkọ́kọ́ nù ọ̀sán òun làkọ́kọ́ lọ́sàn torí pé àsùbá òun ní ìrun gbẹ̀yìn lóru eléyìí ni àkọ́kọ́ lọ́sàn ìdí inú tó yẹ pé gbogbo tíra àwọn afá máa bẹ̀rẹ̀ pẹ̀lú zuhur ni òun àtúnlọ sí àsùbá tó bẹ́ẹ̀ sì máa ń to ìrun ni òní wọ́n máa ń kàlà kọ̀kọ́ wọ́n ní anamsa sallam ó máa ń kí híìnà taqhadu shams nígbà tí oòrùn tó bá sì mú kankan lọ́sàn tó bá ti yẹ̀ ní àárín orí. àdìfi Jabir ó ní kana yusalli dhuhra bil hajira wọ́n máa ń kírun àìlà ní àsìkò tí oòrùn tó bá wà ní tó bá yọ kúrò lórí tó mú kakaka sọ ìtumọ̀ wọn náà nǹkan kan náà ni torí pé ọlọ́run ní akimi sọlát lídùlùkì shams dùlùkì shams onízàwálù shams nígbàtí òun bá kúrò ní àárín orí eléyìí ni àsìkò ìrun àdóhùn ṣùgbọ́n nínú àwọn àsìkò yìí istithna that is exception ó wà nínú ẹ̀ nígbàtí oòrùn bá mú kankankan tó yẹ pé èèyàn ò ní ní ìfọkànbalẹ̀ ìfarabalẹ̀ níbi ìrun òun tó dáa jù náà ni ká rọ́ ìrun azur ká lọ lára títí dìgbà tí oòrùn tí ó rọra rọlẹ̀ díẹ̀ eléyìí ló fi yé wa pé lóòótọ́ lóòótọ́ ká máa kírun ní àkọ́kọ́ àsìkò rẹ̀ ló dáa jù ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wọn èyí wo irú àwọn súnnà báyìí tó bá pé irú mọ́sálásí báyìí ní ìsìn tá a níná tá a ní fáànù ní gbogbo every corner tá a sí fáànù lẹ̀ bóòrùn mú kí ni tí ó dà wá láàmú tá a nílé fi ìfàyàbalẹ̀ kírun kò sí but irú àwọn tó máa ń kírun ní ìta táwọn ò ní fáànù tó ò ní nǹkan náà tó ti bẹ́ẹ̀ náà lásìkò tó òun mú kankan yun ìgbà náà ni wọ́n bẹ̀rẹ̀ run síwájú aago kan ìdínú tó fi jẹ́ pé lóòótọ́ lóòótọ́ kìí ṣe kí a mú àsìkò ẹyọ kan ní gbogbo ògbà kọ́ ẹ pé o lámà fi kírun ṣùgbọ́n advantage tó wà ń bẹ ni pé irú mọ́sálásí báwọn wọ́n ti mọ àsìkò tí wọ́n ń kírun yọ yọ ó ṣòro kéèyàn ọmọ bá rùn torí pé wọ́n ti mọ̀ pé aago méjì o akírun aago méjì ni ọmọ òun ìrun aago méjì ń tẹ́ rí tó bá yẹ pé àsìkò ooru ni déédéé aago méjì gangan ló dájú torí pé oòrùn gbà yẹn ó ti ó ti rọ aṣọ máa sọ́ọ̀tì díẹ̀ bẹ̀tẹ̀ eléyàn wá ṣe pé ká máa wá kírun ní ojoojúmọ́ láago méjì ṣùgbọ́n tó ti bẹ́ àwọn tán kírun láago méjì náà àwọn rí àwọn náà sì wà lórí sunna àwọn náà wọn kò sí aburú nú ẹ̀ ká máa wò pọ́ wá nítorí pé àwọn ti ń kírun láago kan àwọn tán kí méjì yan àwọn eléyàn lọ́rùn lára àà so sunna anabi sàlá sàlá ní pé tí òun bá mú kankan ká lọ ìrun adúr karọ̀la anabi ní idha ishtadda al-harru fabridu bis-salah tí òòrùn bá mú kankankan ẹ jẹ́ kí òòrùn tutù kẹ́ tó kírun fa inna shiddata al-harri min fay'il jahannam torí pé òòrùn tó mú kankankan tó gbóná yìí láti ooru jahannama ni ti ń jáde wá ní àsìkò tẹ́ bá rí pé òòrùn ó mú toró ó mú kankankan láti inú ehoro jáàdámà ní ti jáde wá torí díẹ̀ ẹ̀rọ ajẹ́ kí òòrùn tutù so irú àsìkò báyìí àní kí irun immediately tí òòrùn bá ti yẹ ní àárín gbogbo. Now. tọ́ irun wà zuhur nígbàtí ó bá ti yẹ láàrin títí dé àsìkò irun al-asr gbogbo àsìkò rẹ̀ ni ṣùgbọ́n àdífi méjèèjì yìí kò sọ haddu ibi tí irun adhur tó ti tán ṣùgbọ́n ibi tó ti tán nínú àwọn àdífi mi àti ọ̀rọ̀ àwọn àfà ò ní pé tí ó òjìji nǹkan tó bá dọ́bù àìtì kìíní náà gẹ́gẹ́ bí wáyà ìsìn tóòrùn bá wà ní eh, àárín tẹ́ bá stáǹdì wáyà bá ẹ́ rí pé kò ní síbò yìí kò ní sí bògì ṣùgbọ́n tó bá ti rọ ayẹ̀ díẹ̀ bògì yun yóò rọra yọ díẹ̀ so bí bá ti ń lọ bẹ́ẹ̀ ni bògì yẹn ló ṣe máa gùn tó bá ti di pé bògì ọ wà gẹ́gẹ́ bí haiti tí a ta ta ta ta mú dúró kalẹ̀ báyìí ó ní àsìkò alásìrì bẹ̀rẹ̀ àsìkò àgọ́ ó ti tán nìyẹn gbogbo nǹkan tí a bá yẹn lè fi kalẹ̀ tó yẹ pé bòógì yẹn tá a bá wọ̀n déédéé haiti tá a fi kalẹ̀ yẹn náà ni tó àsìkò alásìrì bẹ̀rẹ̀ ni àsìkò zuru ó ti kọjá. so nínú àdísì mi wọ́n ní waqtu dhuhri idha zalati shams wa kana dhillu rajuli ka tulihi ma lam yahduru al-asr wípé àsìkò adhuhr nígbàtí oòrùn tó bá ti yẹ̀ kúrò ní àárín títí tí bòògì gbogbo nǹkan tí ó fi jẹ́ àìtì ìgbà yẹn ní àsìkò al-asri ló نعم أني ويصلي العصر النبي صلى الله عليه وسلم كيرو العصر ثم يرجو أحدنا إلى رحله lẹ́yìn bàtà bá kírun táwọn kálukú yóò padà lọ síbi tó so nǹkan ọ̀sìn rẹ̀ àbí ràkúnmí rẹ̀ lẹ́yìn ìlú yóò padà lọ ní aksol madina lẹ́yìn ìlú madina pa tó jìnà wàṣẹ́mṣù hayya yóò débi tí ń lọ òòrùn sì wà ní òun sì wà ní mímọ́ rẹ̀ kẹtí ìwọ̀ ìtumọ̀ ilé ni pé aksol madina tan wí wọ́n pè ní àwálí tí ẹ bá rìn láti masjidu nabawi lọ sí Kuba kìí ṣe ìrìn kékeré fẹ̀ntì ń rìn lẹ̀ torí pé àsìkò náà ká mọ̀ pé kò sí mọ́tò kò sí machine so láti Quba yẹn lọ sí Awali tá wí ó fẹ́ tó 3 kìlómítà láti eh, masilasi Madina lọ sí Quba òun náà fẹ́ tó 4 to 3 kìlómítà so that means about 6 kìlómítà so èèyàn wà fi ẹsẹ̀ rìn six kilometre lẹ́yìn gbọ́ bá kírun aláàsìrì tán oòrùn ẹ̀ tí wọ̀ so eléyìí ó fẹ́ fi hàn wípé wọ́n máa ń tètè ń kírun al-asr torí pé tásìkò rẹ̀ bá ti wọlé wọ́n tètè kí gbogbo àwọn tó ń gbé ẹ̀yìn ìlú òǹkálukú wọn ti lọ wọ́n sì ní àǹfààní àti kí ní àdúgbò wọn lọ́wọ́. ó ní ọ̀rọ̀ rẹ̀ tó ní wa yusalli al ó máa ń kírun al thumma yarji'u ahaduna ila rahli fi aqsa al-madina òun kálukú wa yóò padà sí abúlé rẹ̀ lẹ́yìn ní ẹ̀yìn ìlú madina wa shamsu hayya lásìkò náà e oòrùn ó sì ń bẹ lókè kèétí wọ̀. Naam. Ìrun al-asr ohun tó dáa jù òun náà ní ká tètè kí i òun ọ̀dà bí irun dùn lẹ́yìn ìgbà tásìkò rẹ̀ bá ti wọlé ká tètè kí ẹ̀rí lórí tẹ̀kìrì rẹ̀ ó ní àdífì tó wá tí a nàbí sàásánlám ní bákìrù bìlásà ẹ tètè kírun àlásà iná lẹ́bí tàfútù sọ̀làtù àlásà gbogbo ẹnikẹ́ni tí ìrun àlásà tó bá fòrú fàkà annama wátìrọ̀ ahluhu wà máa lò bí ìgbà tó pàdánù dúkìá rẹ̀ àti àwọn ọmọ rẹ̀ ni gbogbo ẹnikẹ́ni tó bá ilé kírun àlásùn tí ìran àlásàrì yẹn fòru ìtóbi mùsíbà tó bá gẹ́gẹ́ bí ẹni tó pàdánù dúkìá rẹ̀ àti àwọn ọmọ ẹni so eléyìí fi hàn pé ìrun àlásùn ìrun tí ó ní ọlá ni tá máa kí ní jama gbogbo ìgbà bákan náà ká tètè máa kí What? Nam? Okay. Uh, ala kulli hal a ó dá ah, ìdánilẹ́kọ̀ọ́ wa dúró báyìí torí àsìkò so èyí tá a ṣe déédéé àsìkò wà tó alhamdulillah now so aksal madina yẹn àwọn àfáà ní ẹni tí ó rìn lẹ́sẹ̀ masiratu sa'atain ìrìn áwà méjì téèyàn ó fẹsẹ̀ rìn two hours. so wọ́n bá lẹ́yìn ìgbà wọ́n bá kírun aláṣírì tán ẹni tí ó rìn lọ sí àdúgbò rẹ̀ after two hours yóò dé àdúgbò òrùn tí wọ̀ kódà yóò sinmi kó tó di pé àsìkò magrib tó léyìí tó fi hàn pé wọ́n máa ń kírun aláṣírì náà wanasitu ma qala fil magrib ó ní ṣùgbọ́n mo gbàgbé kí ni tí Abu Barza al tó sọ nípa àsìkò magrib ṣùgbọ́n ká má gbàgbé pé a ti ka àsìkò magrib kọjá tó ní wal magrib idha wajabat ó máa ń kírun magrib nígbà tí oòrùn bá wọ̀ so èyí tí tó wà mashhur òun náà ni anabi sallallahu alaihi kírun magrib nígbà tí oòrùn bá wọ̀ bákanáà kátẹ́tẹ̀ kí ọmọ magrib náà ni èyí tí ó lọ́lá jù ní àkọ́kọ́ àsìkò rẹ̀ bó tilẹ̀ jẹ́ pé kìí ṣe bí àwọn míì bí wọ́n ti rò wípé àsìkò magrib òun ò ní àsìkò méjì èyí ni pé kò ní ìbẹ̀rẹ̀ kò ní ìparí ọwọ́ tẹ́m̀tẹ́ máa fi kírun lásán lóní tẹ́ ka àwọn tíra fíkù wọ́n ní ìrun magrib ìrun ẹ̀yọ àsìkò kan náà ní ẹni pé tó wọn bá ti wọn kásìkì ìdínú tí wọ́n fi understand yìí pé tí wọ́n bá pè ìrun magrib èèyàn ò ní àǹfààní àti ṣe náfìlà náà léètọ́ ẹ pé kò rí bẹ́ẹ̀ agba ẹ̀gbàwọ́ ọ̀rọ̀ wa láti ọ̀dọ̀ Anas ọmọ Malik ó ní kunna bil Madina fa idha adhana al mu'adhdhinu li ó ní a wà ní Madina pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam nígbà tí wọ́n bá pèrún Maghrib ibtadaru asawari àwọn òpó irú àwọn òpó báyìí tó wà nínú mọ́sálásí làwọn èèyàn ó tètè lọ mọ́ dúó tí wọ́n fi ṣe sutura wọ́n máa kí irun raka'atayn wọ́n máa kírun raka méjì méjì hatta inna ar débi pé àwọn èèyàn tó ń kí níbi wọ́n pọ̀ dé tí àlejò tọ́ba ilé wọnú mọ́sálásí fàyàṣìbò anna sọ̀láta kọ̀dì sólìyàt yóò rò pé báwọn ti kírun magrib tán ni àwọn èèyàn yan náfìlà ni wọn èsì tí kí magrib níbi táwọn èèyàn ti ń yan náfìlà kó tó di pé wọ́n kí magrib yẹn àlejò tọ́ba wọlé yóò rò pé báwọn ti kírun magrib ni. min kathrati man yusalliha torí àwọn tí wọ́n kí tí wọ́n pọ̀ wọ́n tètè kírun ah, rak'atayn kó tó di pé wọ́n gbé ìrun magrib ẹlẹ́yìn pé ìrun magrib òun náà ní àkọ́kọ́ àsìkò àti ìgbẹ̀yìn rẹ̀ torí pé anabisa asọ́lá ni ma bayna kulli adhanayni salatun lẹ́yìn gbogbo ìpèrún méjì ìrun bẹ ìpèrún alákọ̀ọ́kọ́ ó ní ìrun pípè ẹlẹ́ẹ̀kejì ó ní ìkọ́mà láàrin àwọn méjèèjì náfìlà ń bẹ gbogbo ìpípè ìrun láàrin gbogbo ìpẹ̀run àti ìkọ́mà ìrun náfìlà wà ń bẹ so kò burú tí a sì tí a bá rí pé asàlùwàlá tán Maghrib tó àwọn èèyàn tí ipò àwọn tán kí tán sàlùwàlá wọn fẹ́ pọ̀ ju àwọn tán ti wà mọ́sálásí lọ ká dúró díẹ̀ kò sáburú àwọn tán wà mọ́sálásí yẹn káwọn náà ṣe náfìlà náà kò sí aburú náà وكان يستحب أن يؤخر من العشاء التي تدعونها العتمة ó jẹ́ pé àdàm sàásánlá ó nífẹ̀ẹ́ sí kó máa lọ ìrun ìṣá lára ètẹ́ yìí pè ní atama atama yẹn ó jẹ́ tí àwọn àwọn Arab tó máa ń pè àsìkò ìṣá wọ́n máa ń pè ní atama débi pé anamsa asalam ó sì wọn lọ́wọ́ wọn máa pe irun ìṣá ní atama ṣùgbọ́n kì í ṣe pé ìsinmi lọ́wọ́ haram torí pé ó ní wàkánà yastahibu an yu'akhkhira min al-isha allati tad'unaha sàábí ló ń sọ bẹ́ẹ̀ ni pé irun tẹ́yìn ń pè ní atama yẹn ìṣá ni ṣùgbọ́n anamsa asalam ó nífẹ̀ẹ́ sí kọ́ máa lọ lára so nínú àdìsí Jabir ó sọ pé ó máa ń kí ngbà míì yóò tètè kí ìgbà míì kò ní tètè kí tó bá rí páwọn èèyàn pọ̀ yóò kí tó bá rí páwọn èèyàn lọ́ra kó tó wá mọ́sálásí yóò kí ṣùgbọ́n anabisa ọ̀sẹ́lẹ̀m ó fi hàn pé ó nífẹ̀ẹ́ sí kí ó máa kírun ìṣà ní kó lọ lára. àtàmọ́. Um, àtàmà yẹn àwọn àbí àlàádà àwọn Arab ó ní kó máa da ràkúnmí so àlàátàmà ó ní pé wọ́n wà ní àsìkò ní àsìkò òkùnkùn nínú gbó pẹ̀lú ràkúnmí wọn kó tó di pé wọ́n wálé òní wọ́n pè ní àtàmà yìí ni pé òkùn so okùn yẹn lẹ́yìn ìgbà tí àṣẹfà tó bá ti kú àṣẹfà kẹ́ ó ní ìmọ́lẹ̀ díẹ̀díẹ̀ díẹ̀ tí ó wà ní òkè lẹ́yìn gbòòrùn bá ti wọ̀ lẹ́yìn ìgbà tí àṣẹfà kẹ́ bá ti kú okùn yẹn òní wọ́n pè ní atama ṣùgbọ́n ní lẹ́yìn ìgbà tí Islam dé wọ́n ń pè ní al-Isha torí pé àsìkò ìṣá òun pọ̀ gbogbo òru ó ní àsìkò ìṣá ṣùgbọ́n àsìkò mùkítárì ẹ̀ òun náà ni lẹ́yìn ìgbà tí àṣàfà tó bá ti kúrò ní òkè títí dé ìdá ìdá ìdákejì ìdákẹta òru ẹni pé tá a bá dá òun sí mẹ́ta ìdákejì ìdákejì rẹ̀ ni àsìkò rẹ̀ ló ní mùkítárì ẹ̀ pé so láti bẹ̀yẹ àsìkò bọ̀rúrí ni títí sí alifájàrí tí ó fi yọ so èyí tí anabi sàlám fẹ́ ká lọ lára díẹ̀ ó ní ìdá àkọ́kọ́ lẹ́yìn ìgbà tí àṣẹfà tó bá ti kú ní àárín àwọn míì ní nisf ẹni pé ìdá méjì òru wọ́n ní jọ́ kan anabi sàlám nínú tí Aisha tó gbà wá ipe anabi sallam kò tètè jáde láti wá kírun ìrun ìṣà so ni Umar ló bá bẹ̀rẹ̀ sí lórí ń bà torí pé àwọn obìnrin tó ń dúró mọ́sálásí àpẹẹrẹ àtàwọn ọmọ kéékèèké wọ́n ti bẹ̀rẹ̀ sí máa sùn ní mọ́sálásí <coughs> ni ló bá bẹ̀rẹ̀ sí kígbe pé asọ́lẹ́t asọ́lẹ́t ni anabi sallam lọ́ba jáde wá lọ́ba ní ma yantabiruha ahadun min ahli al-ardi ghayrikum kò sí ẹni kankan nínú àwọn tí wọ́n ń gbé tí wọ́n wà lórílẹ̀ ayé tí wọ́n ń dúró de ìrun ìṣá àyàfi ẹ̀yin nìkan ṣoṣo torí pé àsìkò ìgbà náà ọwọ́ Madina náà ni Islam wà so ànábì wa fi yẹ wọn pé ní gbogbo orílẹ̀ ayé pátá ẹ̀yin nìkan ṣoṣo lẹ lórí ayé lóde tẹ̀ ń dúró de àsìkò òun pàápàá jùlọ ẹ̀yin ni ẹni tí ó lóore jù lórí ayé lónìí torí pé ẹ̀dùn ni àsìkò ìrun kí ló dé tó fi ń pè ní atama nínú ìbéèrè yìí anabi sallam ó ní la taghlibannakumul a'rabu ala ismi salatikum ala ala inna al-isha wa wípé anabi sàlá sàlá ni ẹ má jẹ́ kí ó kọ tí àwọn arab àwọn ará oko tí wọ́n ń pe àsìkò ṣá kó bo orúkọ rẹ̀ nínú islam kó bò mọ́lẹ̀ so irun tí yín o ìṣá ni àwọn ń pè ní atama torí pé wọ́n máa ń wà pẹ̀lú eh, nǹkan ọ̀sìn wọn nínú gbó ayé yudkilu fi àwọn máa ń wà ní inú gbó ní òru Eh, nígbà tí òkùnkùn bá tó ti mú lálẹ́ so èyí ni wọ́n ń pè ní atama lọ́dọ̀ wọn hadisi náà ni wakana yakrahu an-nawma qablaha wal haditha ba'daha anabi sallam ó máa ń kọ̀ kódà pé kéèyàn ó sùn síwájú kó tó wá kírun ìṣá ó kọ̀ kéèyàn ó sùn síwájú kó tó wá kírun ìṣá bẹ́ẹ̀ ni ó kọ kéèyàn tó máa ṣe híra kọ́ máa ṣàròyé kọ́ máa ń ṣe kí lẹ́ máa pé ó jẹrẹ kéèyàn tó máa majalisa àbí nǹkan kan lẹ́yìn ìgbà tí a bá kírun ìṣáàtà kí ni ìdí ìdí ni pé kéèyàn ó sùn síwájú kó tó kí ó fa ìrẹ̀wẹ̀sí ọkàn bóun lè ṣe lọ sùn síwájú kó tó kí tí ẹ̀yọ̀ á tí ó sì ní agbára tí wá kí oorun lásìkò náà ó máa ń jẹ́ kí ara rẹ̀ èèyàn ni so eléyìí ó mú kọ́ pé kò ní lè ní gbogbo ìgbà tí ń bá ń sùn lẹ́yìn bákan náà ẹni tí ń bá ń ṣe àròyé lẹ́yìn àyàfi kọ́ pé eléyìí kò ní àníyàn àti máa ṣe kìyàmù lé lókun bákan náà ìsàròyé lẹ́yìn ìṣẹ́ àkùmọ́ yóò jẹ́ kọ́ pé kò ní lè tètè dìde láàárọ̀ àbẹ́ ẹ̀gbọ́n tí àwọn dókítọ̀ ní n tó kéré jù lásìkò tó yẹ kéèyàn ń sùn ò ní eight hours èyí ni ó fún yàn láláàfíà ẹni ó bá ṣe híra di ten o'clock ẹ sọ fún mi bó ló ṣe lè sùn ní eight hours àwọn ẹlòmíín ṣe híra yẹn di twelve o'clock báwo ló ṣe lè sùn ní eight hours èyí pé yóò para ẹ̀ gan fúnra rẹ̀ yóò pa lára bákan náà òun ò ní àǹfààní àti ṣe kìyàmù lẹ́ẹ̀lì díẹ̀ wọn kàn máa sùn ní títí da àṣùbà irun àṣùbà nǹkan bóyá ni wọn máa bá jam'i so ìdí inú tó fi jẹ́ pé àwọn wọn bá ti kírun tán ilé wọn ló ń kálukú ń gbà lọ wọn ò ní àsìkò máa ṣe ìra ṣùgbọ́n kò wá burú tó yẹ pé n tá a ṣe lẹ́yìn irun yẹn òun tá a rí àǹfààní ilé ayé wa àbí ọ̀run wa ni kò sáburú nú ẹ̀ ah, àsìkò ṣífìtì iṣẹ́ tèmi lálẹ́ ni tó ń wà ní oorun ní lọ́sùn bó mo ti fẹ́ jẹun àsìkò tí mo máa ń tajà jù táwọn èèyàn máa ń wá rajà lálẹ́ ni ń wà lọ́sùn lọ́la kí mo fẹ́ jẹ so eléyìí kò sáburú nú ẹ̀ àbí àà ah, ah, meeting là ń ṣe ní nǹkan tó jọ mọ́ meeting nǹkan ẹ̀sìn kò sáburú nù ẹ̀ torí pé ládàá ni a gbà ní ìjókòó tá a jókòó yẹn ṣùgbọ́n yàtọ̀ sí àwọn nǹkan báyẹn yíra tí ò ní àǹfààní kankan kò dákọ́ yẹ pé lẹ́yìn ìṣá èèyàn máa ṣe kéèyàn lọ ilé rẹ̀ pẹ̀lú àwọn ìyáálé rẹ̀ lọ fi ara lélẹ̀. ìgbẹ̀yìn hadisi náà ni wakana yanfatilu min salati al-ghadati hina ya'rifu rajula jalisahu anabi sallam ó máa ń kírun àṣùbà tán débi pé ẹni téèyàn bá wo ẹ̀gbẹ́ rẹ̀ yóò sì mọ ta ló wà lẹ́gbẹ̀ẹ́ torí pé ilẹ̀ ti rọra mọ́ díẹ̀ ìdí ni pé anabi sallam ó máa ń ka súrà tó gùn ó ní ó máa ń ka aya sixty lọ sí hundred so eléyìí inshallah next week a wà sí ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ohun tá a sọ tó ṣe déédéé ọlọ́run bá kún fún aládé èyí tá a ṣe àṣìṣe ọlọ́run kí okòrí ẹ̀jẹ̀ wa tí a bá dìde rè bípọ̀ pé afọ̀ sílẹ̀. Nam? Káàkiri papọ̀ well uh, àwọn uh, conditions to necessitate ni àwọn nǹkan tó lè díni lọ́wọ́ láti má lè padà sí mọ́síláṣí wá kírun ìṣà àbí àwọn nǹkan tó lè ṣe ìpalára fún wa lẹ́yìn bàtà bá padà tá a bá ń padà lọ lé àbí tá a bá fẹ́ jáde wá sí mọ́síláṣí nínú ẹ̀ òkùnkùn nínú ẹ̀ òkùnkùn tó kún gan lé pé àwọn èèyàn wọn à ní lè jáde lásìkò yẹn àbí òtútù tó mú hanhan lọ pé tẹ́lómi bá padà lọ lẹ́lẹ́yìn Maghrib bọ́yá ló fi wa nígbà tá a fẹ́ kí òun Maghrib tá a sì mọ̀ pé béèyàn bá lè jáde lọ nú òjò lọ lé ẹ̀ jáde wá torí ẹ fọ̀ kankan tí ó máa tẹ̀ lójú ọ̀nà so àwọn eléyìí ló fà tí ìdẹ̀kùn fi wá nínú Islam láti yẹ pé kákírun magri bẹ́ẹ̀ papọ̀ ṣùgbọ́n nǹkan kan ni wọ́n fẹ́ kó yé wa tí àwọn èèyàn tó ń misuse rúksọ yẹn ohun tí a mí ni pé a dàrú pọ̀ kìí ṣe pé kákírun magri àkákírun ìṣá lásìkò magri ìjọ nǹkan nìyẹn ìrun magrib for example tó yẹ pé six o'clock dot ó là ń kí magrib tó lásìkò tí ìdíwọ́nù bá wá aláti lọ magrib lára díẹ̀ ẹlẹ́lẹ́ àkọ́l ten to fifteen minutes sí twenty léè tó ṣe pé nígbàtà bá máa kí ìrun magrib tán àkọ́kọ́ àsìkò ìṣá àti fẹ́ wọlé a wà kírun ìṣá yìí ní àkọ́kọ́ àsìkò rẹ̀ kò á ní jẹ́bà ṣe máa ń kí tẹ́lẹ̀ mọ́ lásìkò kan náà bá a bá ti ń kí magrib tán bẹ́ẹ̀ náà látò dìde láti kí àìṣà a lè pẹ̀rún nínú mọ́sálásí tá à ní pè jáde kó tó di pé a kí ìṣà kò sáburú nú ẹ̀ so bẹ̀t kí wá ṣe pé a máa kírun magrib ní six o'clock irú ìdíwọ́ yẹn náà wá wá a sì ti wà mọ́sálásí ká wá dìde kírun magrib six o'clock kọ́ wá jẹ́ pé nínú àsìkò magrib eh, magrib yẹn gangan inú ẹ̀ náà ni ìṣá náà máa fọ́ọ̀lù sí kí n ṣe tó wí nìyẹn torí pé jam'u oníká kírun ní ìgbẹ̀yìn àsìkò àkọ́kọ́ àti àkọ́kọ́ àsìkò ẹ̀kejì tí wọ́n wà papọ̀ náà. Wallah. ẹ. ọba mú ìṣá ọba òde ní àná ọba tó ń bá dá ìṣá ọba bẹ́ẹ̀ ọba bá tì àìléyìn kò àkọsá burú kò síṣẹ́ aburú kankan torí pé òun tó wà nínú ìrìn àjò ẹlẹ́dàá ma àǹfààní wà fún láti ṣe jẹ́m irun méjì kó kí papọ̀ magrib àti ṣá àbí adhur àti al nígbà tó bá wà ní àjò so nígbà tó ti mọ̀ pé kóhun tó wọnú kẹ́bì àsìkò iṣẹ́ àwọn ti tó àbí wọ́n ti ẹ̀ ti kírun so lẹ́yìn ìgbà wọn bá kírun magrib tán òun wá dìde ó kírun àìṣá kò sí aburú mẹ́ ó ṣe jam'u at-takdim yẹn kò sí aburú mẹ́ wallahu a'lam wa alaykum salaam. ọ̀nà mo ti sọ tẹ́lẹ̀ ìsìn ó ní àwọn nǹkan tó lè fa ìdíwọ́ káwọn èèyàn má lè padà wá sí mọ́síláṣí mọ́ àkọ́kọ́ nú ẹ̀ ó ní òjò àwa mọ́sálásí abẹ́ kírun magrib òjò ti sú kankankan débi pé òjò ti àwọn àrá ti bẹ̀rẹ̀ sí sán kódà bọ́ pé òjò ọ̀hún ọ̀bá ti ẹ̀ tí ìbẹ̀rẹ̀ sí rọ̀ ṣùgbọ́n ẹ̀sùjò yẹn ó lágbára ju àgọ́lìbò vọ́n oníkóòjò máa rọ̀ kò sí aburú ká lọ ìrun magrib lára díẹ̀ ká kí magrib pẹ̀lú ìṣá àbí òjò ń gan tiẹ̀ ti wá bẹ̀rẹ̀ àwa nínú mọ́sálásí a sì mọ̀ pé táwọn èèyàn bá ẹni kọjá lọ sílé wọn òjò wọn ò ní mú wọn padà wá sí mọ́sálásí wọn kò sí aburú ká lọ magrib lára díẹ̀ ká kí magrib àti ìṣá àbí wọ́n tiẹ̀ ti wá rọ̀jò tán òtútù wa mú kankan òkun ó bo gbogbo everywhere àpẹrù ìlú ta ní electric everywhere street light òjò ti rọ̀ tán ṣùgbọ́n wọn ò kù lọ́wọ́ apapọ̀ mọ́ tutù àwọn àwọn pẹ́ gbogbo ẹni ọba jáde lọ sí mọ́síláṣí ní bọ́yá wọ́n lè má padà alé mọ́ kí wọ́n lè má padà àwọn mọ́síláṣí mọ́ kò sí aburú ká kí magrib ká lọ lára díẹ̀ ká tún papọ̀ mọ́ àìsàn so àwọn uziri tó yẹ kí tó yẹ tó máa mú kí a kírun papọ̀ nìyẹn ṣùgbọ́n ó yẹ ká mọ̀ pé ìkírun papọ̀ yẹn rúkṣọ ní ìdẹ̀kùn so ń tà sí pé ní ìdẹ̀kùn torí ìṣòro ni tí ìṣòro ń bá ti kó ó di dandan ká padà wá sórí àlàásù àlàásù ní ká kí gbogbo òun pátá lásìkò rẹ̀ magrib ni ìṣáà ni kọ́ ipásìkò rẹ̀ láàkì so tí ó dì ní yẹn tó bá ti kú à nídìí àti gẹ́gẹ́ bíi pé àwọn ẹlòmíì lẹ́yìn ìgbà wọn ti òjò ti rọ̀ tán ní five thirty gẹ́gẹ́ bó ṣe wà lónìí ẹ̀rí pé gbogbo olùpátá wọn máa dàrún pọ̀ fún kíni kíni dẹ̀lí ìtàfi lè dàrún pọ̀ lẹ́yìn ìgbà tí òjò ti dá gẹ́gẹ́ bíi thirty minutes lẹ́yìn tó ń kálukú ti ń lọ ti ń bọ̀ àwọn tí wọ́n sì kírun papọ̀ ẹ rí i pé omi gan o lè jókòó ní nine o'clock níwájú mọ́sálásí fẹ́ ti kírun eléyìí ò sí hikma ń bẹ torí ìnira lọ́fà tí a fi ṣe ìdẹ̀kùn tí ìnira bá ti kó ìdẹ̀kùn yẹn kì í ṣe tí a lè ṣe mọ́ wallahu alam assalamu alaikum warahmatullahi gbogbo ìbéèrè yìí náà láti dáhùn lọ́sẹ̀ tó kọjá wallahu alam mọ́síláṣí mọ́síláṣí ni torí pé ẹ jáde kú mọ́síláṣí lọ sínú yàrá yín abẹ́ ní jáde tó tí rú àwọn obìnrin ẹ bá wà kò sábúrú lẹ́wọ̀n wallahu alam